dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pọ̀ nípa tagbára yìí jésù ṣe láàárọ̀ yìí wúrẹ̀ mi máa gbé ọ̀gá jésù ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè yìí jésù ṣe fún ọ̀fẹ́ tó fún mi yìí jésù ṣe fún agbára láti orí gbà lọ́wájú rẹ̀ lókàdúpẹ́ lọ́wọ́ jésù ẹni wọn Ísírẹ́lì wọn ṣe wọn náà tó yẹ ìwọ tó yẹ ní gbogbo ọ̀nà ẹ ká gbé Ọlọ́run ga fún orí ọ̀fẹ́ tá a rí gbà yìí ó wà lọ́nà láti Ọlọ́run fi kàn yí wà ẹ ká gbé ohun asókè sí Ọlọ́run yìí olówó ṣe wọ́n tó pọ̀ nípa tágbára ṣe olówó ṣe wọ́n tó pọ̀ nípa tágbára ṣe ọlọ́run ìmọ́lẹ̀ ó mà ṣe é jésù mo yàn ọ́ mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí kábíyèsí mi ò ṣe o kábíyèsí náà mà ṣe fún orí ọ̀fẹ́ tó fún mi àǹfààní láti orí gbà ọwọ́ ògo tó kan ayé mi gbogbo bẹ́ẹ̀ kó gbóhùn rẹ sókè sí ọlọ́run yìí wọ́n tó tó bẹ̀ tó ju bẹ́ẹ̀ lọ tó lágbára lórí ayé mi. What tó fi mí sílẹ̀ fún ìgbà kan rí. Lift your voice and begin to bless the Lord. Gbóhùn rẹ sókè kó yìn Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó yìn ẹni tó tóbi jù, ẹni tó dá ọ, ẹni tó lágbára lórí ohun gbogbo. Lift your voice and appreciate him. Bẹ́ẹ̀ kí ọpẹ́ rẹ kó pọ̀ níwájú Ọlọ́run yìí. Orí orí tó pọ̀, orí tó kọ̀ mọ̀mọ́, orí tó kọ yọyọ orí ọ̀fẹ́ tó dájú ọwọ́ àánú látòrí gbà àwọn ọlọ́run gbé jésù ga láàárọ̀ iṣẹ́ gbé jésù ga gbé jésù ga gbé jésù ga gbé jésù ga gbé jésù ga gbé jésù ga ìwọ kan mi gbé jésù ga gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣùgà ìwọ kan mi gbèjè ṣùgà bẹ́ẹ̀ kò yín ni gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣùgà gbèjè ṣúgà gbé Jésù ga gbé Jésù ga ìwọ ọkàn mi gbé Jésù ga gbé Jésù ga gbé Jésù ga gbé Jésù ga gbé Jésù ga gbé Jésù ga gbé Jésù ga ìwọ ọkàn mi. gbèjé ṣúgà gbèjé ṣúgà gbèjé ṣúgà gbèjé ṣúgà gbèjé ṣúgà gbèjé ṣúgà gbèjé ṣúgà Jésù ga, pé Jésù ga gbé, Jésù ga, ìwọ kan mi, gbé Jésù ga, gbé Jésù ga, gbé Jésù ga, gbé Jésù ga, gbé Jésù ga, gbé Jésù ga, ó gbé Jésù ga, ìwọ kan mi, gbé Jésù ga. pé Jésù ga pé Jésù ga pé Jésù pé Jésù ga mo dúpẹ́ o pé Jésù ga ìwọ kan mi pé Jésù ga pé Jésù ga pé Jésù ga pé Jésù ga gbèjì ṣùgà pé Jésù ga. Gbé Jésù ga, ìwọ ọkàn mi, gbé Jésù ga. Gbó wọn sókè kó bẹ̀ sí yẹn tó tọ̀ tó pọ̀ nípa tagbára. Ẹ kó dúpẹ́ lọ́wọ́ Jésù yìí fúri ọ̀fẹ́. Mo fẹ́ kó yan Ọlọ́run tó pọ̀ nípa tagbára sẹ́. Kábíyèsí ọba tó lágbára lóhun gbogbo. Ọba tó ní agbára lóhun gbogbo. Ọba tí ìṣẹ́gun bẹ lọ́wọ́ rẹ̀ sẹ́. Ọba tí ò fi àwọn tiẹ̀ sílẹ̀ fún ìgbà kan rí ọba tó dútù wá ọba tó ṣàánú fún wa ọba tó ṣàánú fún ayé ọmọ rẹ gbogbo somebody lift your voice and thank him ìta kó gbóhùn rẹ sókè kó yan ọlọ́run yìí ìta kó gbóhùn rẹ sókè kó yan ẹlẹ́dàá olóṣù fún àrà tó fayé mi dá olóṣù fún àrà tó fayé àwọn ọmọ mi dá olúwa tó fara fún àrà tó fi ilé mi dá gbóhùn rẹ sókè sẹ́ẹ́ pé Jésù ṣe fún àrà ńlá èyí tó fi ayé mi dá àrà ńlá èyí tó fi ayé ọmọ mi dá orúkọ Jésù dáadáa màá rà tàtú kẹ́lé kété rẹ̀ bá ṣùdá rabantẹ́lì bùkú ṣóńtò rẹ̀ wọ́sàtẹ́ dúpẹ́ lọ́wọ́ Jésù yìí àrà ńlá tó fi ayé rẹ̀ dá àrà ńlá tó fi ayé ọmọ rẹ̀ dá dúpẹ́ tó bá ọ dé ṣùgbọ́n ibi tó ń bá ọ lọ Thank Him for where you are and thank Him for where you are going. Mẹ́fìbí tó bá ọ dé yìí àti ibi tó mú ọ lọ. Thank for the grace of mercy. Dúpẹ́ fún orí ọ̀fẹ́ àánú ètò pàdé ayé rẹ gbogbo ọ̀nà. Somebody exhort him right now kí èèyàn kó gbóhùn rẹ̀ sókè sí Ọlọ́run yìí. Olúwo ṣeun. Olúwo ṣeun. Olúwo ṣeun olúwa dá mi sí dòní o mo dẹni ìgbàlà bá mi mo bọ́ lọ́wọ́ èṣù láyé mo yìn bàbá lógo olúwa dá mi o mo dẹni ìgbàlà mo bọ́sẹ́ mo bọ́ lọ́wọ́ oṣù láyé sá bà mí o mo yin babalógo olúwa dá mi sí dòní o mo dẹni ìgbàlà orúkọ ọlọ́run mi mo bọ́ lọ́wọ́ èṣù láyé mo yin babalógo orúkọ ọlọ́run ọba tó mú ọbọ lọ́wọ́ ogun ọba tó mú ọ lọ́wọ́ sátánì ọba tó mú ọbọ lọ́wọ́ èrò èròǹgbà òkùnkùn lift your voice and appreciate him for that. bí o wọn rẹ sókè kó yín ọlọ́run ọlọ́run ò ṣe èyí tó mú ayé mi bọ́ ọlọ́run ò ṣe èyí tó gba ayé mi lọ́wọ́ ìyà ọlọ́run ò ṣe èyí tó mú ayé mi kúrò lọ́wọ́ ẹ̀dùn gbọ́dọ̀ jésù yìí bẹ́ẹ̀ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbọ́dọ̀ ọlọ́run yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ́ olówó ṣe fún ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa sọ fún ọlọ́run ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì àánú ni mo wá wa jẹran àánú lágbà ẹ wo orúkọ jésù olúwa gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì. gbogbo àṣídé mi gbogbo olúwa dáríjì kó o pe jésù lọ́wọ́ lára mi tó wà bí kí ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo lọ́ kó sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ ẹni máa Ísírẹ́lì dáríjì mi yẹra àánú gbà ọwọ́ àánú lọ́kọ́ máa bọ̀ wá ọwọ́ àánú láwọ́ àánú ayé mi wá let's ask the hand the mercy of God to fill your life right now. bèrè fún àánú ọlọ́run kó pàdé ayé rẹ olùwàjẹ ráàánú lágbà ayé mi jó ráàánú lágbà ayé ọmọ mi jó ráàánú lágbà ẹ kò bèrè fún àánú lọ́wọ́ ọlọ́run jésù ṣàánú fún mi lẹ́bi ìṣeun ìfẹ́ rẹ bàbá according to your word o God orúkọ jésù dáadáa olúwa ṣàánú fún ayé mi láàárọ̀ yìí ni olúwa ṣàánú fún ayé mi lórí ọmọ mi gbogbo olúwa ṣàánú fún ayé mi lórí iṣẹ́ mi gbogbo olúwa ṣàánú fún ayé mi ìwà àánú níbi ààyè ńlá ní orúkọ jésù fààràn lórí ayé mi sẹ́ ọlọ́run lánàá kó gbàdúrà sọ fún ọlọ́run àánú ńlá níbi ààyè ńlá lórí ayé mi jó fààràn somebody open your heart to God ìyẹn kó gbàdúrà kó sọ fún ọlọ́run àánú láwọn abọ̀ lórí ọ̀rọ̀ mi o Olúwa ṣàánú fún mi orúkọ Jésù dáadáa jẹ́ rí àánú lágbà jẹ́ rí àánú lágbà ayé mi gbà á àánú ni ayé ọmọ mi gbà á orúkọ Jésù lórí iṣẹ́ mi sẹ́ ìwà ayé mi ráàánú gbà ask the Lord to have mercy upon your life sọ fún Ọlọ́run kó ṣàánú fún ayé rẹ orúkọ Jésù dáadáa olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ bàbá according to your word o God olúwa ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ bàbá ojú ògbúdọ̀ tì mí ṣàánú fún ayé mi orúkọ Jésù ayé ògbúdọ̀ yọ orúkọ Jésù dáadáa ayé mi ìjọra àánú gbà ilé mi ìjọra àánú gbà ọ̀nà mi ìjọra àánú gbà bèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run bèrè fún àánú lọ́wọ́ Ọlọ́run orúkọ jésù bèrè fún àánú lọ́wọ́ ọlọ́run ọwọ́ àánú kó wọnú ayé mi lọ ọwọ́ àánú kó wọnú ayé mi lọ ọwọ́ àánú kó wọnú ayé mi lọ orúkọ jésù dáadáa olúwa jẹ́ kí n rán àánú lágbà àánú ọlọ́run wá ayé mi rí o àánú ọlọ́run ṣe tèmi fún mi orúkọ jésù àánú ọlọ́run kó wá ayé rẹ rí àánú ọlọ́run kó ṣe tiẹ̀ fún ọ ní àdúrà yìí ní orúkọ jésù yẹra àánú gbà láàárọ̀ yìí yẹra àánú gbà lónìí yẹra àánú gbà lónìí yẹra àánú gbà àánú kó tó ayé mi wá àánú kó wáyé mi kiri àánú kó báyé mi pàdé gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹ Jésù Olúwa mú ọwọ́ ọ̀tá kúrò ní ayé mi Olúwa mú ọwọ́ àṣetì kúrò ní ọ̀nà mi remove every contrary hand from my life pé kó porúkọ Jésù dára ọwọ́ adá ayé ẹni dúró ọwọ́ tí ò jẹ́ kí ayé ẹni gòkè kò débi rí láyé ẹ porúkọ Jésù call the name of Jesus Olúwa mú ọwọ́ ọ̀tá kóònù ayé mi Olúwa mú ọwọ́ ìka ènìyàn kóònù ayé mi pé kó lanu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù ọwọ́ ọ̀tá Olúwa mú kóònù ayé mi ọwọ́ ogun olúwa mú kúrò nínú ayé mi borúkọ jésù dáadáa ọwọ́ ọ̀tá olúwa mú kúrò nínú ayé mi mẹ́kọ̀ọ́ borúkọ jésù gbogbo ọwọ́ ọ̀tá olúwa mú kúrò ọwọ́ ẹni bí olúwa mú kúrò borúkọ jésù dáadáa ọwọ́ ọ̀tá olúwa mú kúrò sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ ọwọ́ ọ̀tá olúwa mú kúrò olúwa mú ọwọ́ ọ̀tá kúrò ọwọ́ adáyé ẹni dúró olúwa mú kúrò as ọ̀làdàn lọ́jọ́ oh my God to remove every evil one from you in the name of Jesus olúwa mú ọwọ́ ta kúrò nínú ayé mi lónìí orúkọ Jésù dada ọwọ́ ẹni bí mú kú ọwọ́ ìgbèkùn mú kú ọwọ́ ìtìjú mú kú orúkọ Jésù olúwa mú ọwọ́ ta kúrò nínú ayé mi ọwọ́ tí ń dá ayé ẹni dúró ọwọ́ tí ń tì ayé ẹni sínú gbèsè olúwa mú kúrò nínú ayé mi lónìí ọwọ́ tí ń dá ayé ẹni dúró ọwọ́ tí ò jẹ́ kéèyàn rí àánú gbà orúkọ Jésù olúwa mú ọwọ́ ẹni bí kúrò nínú ayé mi owó ọ̀tá olúwa mú kúrò borúkọ jésù dára olúwa mú kúrò ọwọ́ ìka ènìyàn ọwọ́ òkùnkùn olúwa mú kúrò ní iṣẹ́ ẹ̀mí ní gbogbo ọ̀nà gbàdúrà kí ọlọ́run kó mú ọwọ́ ọwọ́ ajá yẹni lógun ọwọ́ ajá yẹni wòwò ní orúkọ jésù masanda riboko shata kandiri riboko tantiria orúkọ jésù dára olúwa mú ọwọ́ ọ̀tá kó o nu ayé mi mú kó o nu ayé mi mo kúrò nínú ayé mi mo kúrò nínú ayé mi mo kúrò nínú ayé mi mo wọ́ ọ̀tá kúrò nínú iṣẹ́ mi ní orúkọ Jésù olúwa mo wọ́ ọ̀tá kúrò ayé mi ní orúkọ Jésù mo wọ́ agbárí sọnù mo wọ́ ajínigbé kúrò nínú ayé mi gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ̀yin tí a lórí ṣáàṣọ blessing mo rò pé ń gbọ́ mi ẹ ẹ tí a bá ń gbọ́ mi ẹ ṣàmì. And I believe those of, I don't know whether the Facebook is working anymore, but uh, if you can hear me say amen, I don't know whether Facebook is working. I'm not going to take off your time. Hallelujah. Mm. I'm not going to take your time. I just want you to pray. I'm just going to pray with you and just bless you. Use the prayer of God upon your life. ẹ porúkọ jésù yọ ọwọ́ tiẹ̀ ọwọ́ ọlọ́run farahàn lórí ayé mi ask the hand of God to manifest in your life. ìwọ ọwọ́ ọlọ́run the hand of God ọwọ́ ọlọ́run farahàn lórí ayé mi orúkọ Jésù bí tó wà pé kí ọwọ́ ọlọ́run yìí ọwọ́ ọlọ́run tó ní agbára ọwọ́ ọlọ́run tó ní agbára ọwọ́ ọlọ́run tó ní agbára farahàn lórí ayé mi lọ́wọ́lọ́wọ́ wọ́n lọ sọ́dàdúrà orúkọ Jésù orúkọ Jésù ọba tó pọ̀ nígbà tágbára ọwọ́ rẹ tó ní agbára ọwọ́ rẹ ti ń fa ayé ẹni ìṣẹ́gun ọwọ́ tó ń tú ayé ẹni sílẹ̀ ẹ po orúkọ Jésù sẹ́ ẹ po orúkọ Jésù mà ìlàgàtà yàbọ̀ ṣùté rabakata orúkọ Jésù ọwọ́ Ọlọ́run farahàn lórí ayé mi o Jésù jẹ́ kí ọwọ́ agbára rẹ farahàn Jésù jẹ́ kí ọwọ́ ògo rẹ farahàn jésù jẹ́ kí ọwọ́ ìṣẹ́gun rẹ farahàn borúkọ jésù jẹ́ kí ọwọ́ rẹ farahàn ọwọ́ agbára ìwọ ọlọ́run yìí lórúkọ jésù farahàn lórí ayé mi ó yá ó yá ó yá wọn ńlá ńlá ní kó gbàdúrà ọwọ́ ńlá ọwọ́ agbára ńlá ọwọ́ ọwọ́ ọwọ́ agbára láti fi gba àwọn ọmọ Ísírẹ́lì ṣùgbọ́n àwọn ọmọ fáráò wọ́n ṣègbè sínú òkun pupa orúkọ jésù ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí orúkọ jésù dáadáa ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run fà mí jáde ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ níbo ló wà màmá sọ fún ọlọ́run alààyè ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ ask the hand of the Lord to deliver you ask the hand of the Lord to set you free ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ sọ fún Jésù lọ́wọ́lọ́ kí ọwọ́ rẹ̀ kó gbà ọ́ kí ọwọ́ rẹ̀ kó tú ọ lẹ̀ ó yá ó yá mọ̀mọ́ gbàdúrà orúkọ Jésù ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ ní orúkọ Jésù sọ fún ọlọ́run bí tó wà yẹn ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ orúkọ jésù dáadáa ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ sọ fún jésù ọwọ́ ńlá ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí masando rosatea malike raba santa santayabo matuko prende sitele ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú ayé mi sílẹ̀ orúkọ jésù ọwọ́ ọlọ́run kó gbà ọ́ ọwọ́ ọlọ́run kó tú ọ sílẹ̀ ọwọ́ ìṣẹ́gun kó débọ́ porúkọ jésù dáadáa ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú mi sílẹ̀ ọwọ́ ọlọ́run gba ayé mi lónìí ọwọ́ ọlọ́run tú mi sílẹ̀ ọwọ́ ọlọ́run gbèjà mi ọwọ́ ọlọ́run gbèjà mi pè fún ìgbèjà ọwọ́ olódùmarè gbèjà mi láàárọ̀ yìí ní orúkọ jésù kó mú ẹ̀tọ́ mi tó bọ́ wálé mi lọ́wọ́ kó gba ohun rere fún mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa múlẹ̀yìn tẹ̀ra lórí showers of blessing ẹ̀ ṣàmì láì jẹ́ bẹ́ẹ̀ máa pa máa fi ṣe máa fi ṣe facebook because i want to make sure mm, people are there that you are listening and it's working praise the lord facebook is not working so if i know that uh, what if you are if you are listening to me through the showers of blessing say amen hallelujah lẹ́nìkan máa ń gbọ́ nínú ẹ̀kú sọ àmì ẹ porúkọ jésù sẹ́ẹ́ olúwa ṣe ìgbèjà ayé mi lónìí bẹ́ẹ̀ kó porúkọ jésù bẹ́ẹ̀ kó sọ fún jésù dáadáa olúwa ṣe ìgbèníjà ayé mi porúkọ jésù olúwa ṣe ìgbèníjà ayé mi porúkọ jésù dáadáa olúwa ṣe ìgbèníjà ayé mi màá rí ìdàkà sáńdà yaba olúwa ṣe ìgbèníjà ayé mi ojúmọ́jọ́ tì mí olúwa ṣe ìgbéníjà ayé mi ayé mẹ́jọ ó yọ̀ mí ó yá ó yá màmá ń bolówà orúkọ jésù orúkọ jésù ẹni tó pọ̀ nípa tagbára olúwa ṣe ìgbéníjà ayé mi kójú má bàa tì mí káyé má bàa yọ̀ mí gbèmí níjà ó yá gbọ̀yà mẹ́nu mú ẹ̀gàn mi kúrò ṣẹ̀gàn mi dogo take away the reproach of my life azọlọ tó ṣe ìgbéníjà ayé rẹ lónìí ní orúkọ jésù olúwa ṣe ìgbéníjà ayé mi kójú má bàa tì mí káyé má bàa yọ̀ mí ọmọ ọlọ́run lanu kó gbàdúrà ẹ má jòjú òtì mí ẹ má jàyé yọ̀ mí ẹ ṣe ìgbéníjà ayé mi ẹ ṣe ìgbéníjà ayé àwọn ọmọ mi ní orúkọ jésù ẹ gbèmí níjà ogun ọ̀run gbèmí níjà ogun ọ̀run gbèmí níjà gbèmí níjà kó gbẹ̀tọ́ mi fún mi gbèmí kó mú orí mi lọ́wọ́ gbèmí kó ṣàánú fún mi orúkọ jésù dáadáa ọ̀run kó ṣe ìgbéníjà ayé ẹ ojú ògbúrọ̀ tì ọ́ ayé ògbúrọ̀ yọ̀ ó yẹ lánàá kẹ́ gbàdúrà orúkọ jésù orúkọ jésù ojú ògbúdọ̀ tì ojú ògbúdọ̀ tì mí olúwa gbè níjà ṣèmi gbè ayé mi lọ́wọ́rọ́ ọlọ́run àná kò gbé jésù dáadáa olúwa ṣègbè níjà ayé mi ní orúkọ jésù olúwa ṣègbè níjà ayé mi olúwa fún ọlọ́run láàárọ̀ yìí olúwa ṣègbè níjà ayé mi ayé mi níjà ẹ mú orin lé mi lọ́wọ́ mi fún mi sẹ́ láwùjọ àwọn èèyàn ní ẹgbẹ́ ayé mi níjà gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa ẹ porúkọ jésù àṣẹ ọlọ́run mú tèmi jáde fún mi lónìí ẹ wò agbá tí ń bẹnu jésù lọ wá tèmi rí fún mi kí tiẹ̀ kí ohun rere tiẹ̀ kó jáde fún ohun rere tèmi jáde fún mi lónìí agbára jíǹde wárí fún mi ohun rere tèmi jáde fún mi lónìí ayọ̀ mi jáde fún mi lónìí ìbùkún mi jáde fún mi lónìí kó jáde sí ọ kó gba tiẹ̀ kó rí gbà ó yá lanu kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ sọ fún Ọlọ́run kí ayọ̀ titi yín kó jáde fún yín ní orúkọ Jésù ayọ̀ titi yín lórúkọ Jésù kó jáde fún yín ire Ọlọ́run lórúkọ Jésù kó tọ́ ayé yín wá ire Olódùmarè kó tọ́ ayé yín wá ó yẹ rí ti yín gbà ó yẹ rí ti yín gbà àánú ní jẹ́bẹ̀ ó yẹ rí ti yín gbà oore ọ̀fẹ́ ní jẹ́bẹ̀ ẹ̀rí ti yín gbà ògo ní jẹ́bẹ̀ ẹ̀rí ti yín gbà ẹwà ní njebe eriti tí ń njebe eriti ní jẹ́bẹ̀ ẹ̀rí tí ń gbà àṣeyọrí ní jẹ́bẹ̀ ní orúkọ Jésù fruitfulness ní jẹ́bẹ̀ ẹ̀gàn yín dògo orúkọ Jésù ẹ̀gàn yín di ògo ní orúkọ Jésù ẹ̀gàn yín ògo ní orúkọ ògo gbogbo tó ń banú tó ń bọkàn orúkọ Jésù Ọlọ́run sọ̀dọ̀gbò ní orúkọ gbogbo òkúta olùdènà gbogbo idina orúkọ Jésù ìkúta ìjákulẹ̀ ní orúkọ jésù ní ayé lónìí olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò ìwọ òkúta ìdíwọ́ ìwọ òkúta ìdènà ní orúkọ jésù ìdí ń bẹ ní ọ̀nà àwọn èèyàn yìí ní orúkọ jésù ọ̀run mú kúrò olùgbàlà mú kúrò ẹ̀rá àánú lágbà ẹ̀rí gbàṣẹ ní orúkọ jésù mo ní kí ẹ̀rá àánú lágbà ẹ̀rí gbàṣẹ lórí ọmọ ni ẹ̀rá àánú lágbà ẹ̀rí gbàṣẹ lórí iṣẹ́ ni ẹ̀rá àánú lágbà ẹ̀rí gbàṣẹ ọ̀run kò ṣàánú fún yín ọ̀run kò ṣàánú fún yín ọ̀run kò ṣàánú fún yín ọ̀run kò ṣàánú fún yín olódùmarè kò ṣàánú fún yín náà àwọn tí ó rí tiwọn ṣe ó yẹ rí tiyín ṣe náà àwọn tí ó rí tiwọn gbà ó yẹ rí tiyín gbà olúwa kó forin lé yín lọ́wọ́ kó fi àánú yà yín lẹ́nu ní orúkọ jésù kó lómi jẹ yín nù kó sẹ́kún yín dẹ̀rín ní orúkọ jésù kó lómi jẹ gbogbo nù kó sẹ́kún dẹ̀rín mo ní orúkọ jésù kó mi lọ síbi ńlá kó sọ ẹni ńlá níwájú olúwa lórúkọ yìí kó mú òkú wá má ayélujára kan sóòrìà sàndélé gàdá ìbùkún kó wá ní orúkọ jésù ìbùkún náà kó bá yín pàdé ohun tẹ́ fẹ́ orí tẹ́ fẹ́ dáwọlé tẹ́ fẹ́ dáwọlé lórúkọ ọ̀run kó fún yín ṣe ojú òní tì í ojú gbàgbọ́ òní tì í ẹ ráàánú gbà ó ẹ lórí ọ̀fẹ́ gbogbo ẹni tẹ́ gbóhùn sókè láàárọ̀ yìí ọ̀run kó ṣàánú fún yín ìwé àánú ńlá ní orúkọ jésù kálọ̀run kó fún yín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù olúwa wa àmín ó yẹ bèrè ń tẹ́ ask the Lord for what you need bẹ́ẹ̀kẹ́ bèrè ń tẹ́ fẹ́ lọ́wọ́ jésù gbé owó ọlọ́run ó tí mo fẹ́ nínú ayé mi rèé olúwa mo fẹ́ àánú nínú ayé mi olúwa mo fẹ́ ògo nínú ayé mi ohun tó fẹ́ ọ̀run kó mú léyìn lọ́wọ́ pé ẹ rà àánú gbà olúwa kó ṣe tiyín fún yín jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù mi nígbà alákòókò mo kàn ní kí n gbàdúrà fún yín ni ẹ o ilé ọlọ́run kò mọ yín o ojú yín kò ríre o ojú ẹ̀ kò mọ́lẹ̀ sí yín lára lórúkọ jésù kí ni yín kó dùn káyọ̀ yín kókó lórúkọ jésù kẹ́ gbúrò ayọ̀ ní gbogbo ọ̀nà ògo olúwa ni lórúkọ jésù kó fàhàn lórí ayé yín ẹ wọ olúwa ni kò di mọ̀ fún ọ̀nà yín gbogbo ìyanu kò fa àná ọ̀rọ̀ ọ̀nà yín bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù lọ wá àmín àmín àmín lórúkọ jésù ẹ òkun kan ní kí n kọra gbàdúrà fún yín ni and I know that Lord Jehovah will answer us in Jesus' name ẹ ká pàdé láago mẹ́fà six in the morning that Lord Jehovah will bless you and increase you stay blessed and stay secure bye bye.